àṣẹ ọ̀sọ̀láṣẹ̀ fún ọ̀dẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam alábi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala alábẹ́bìdì kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáńláyé kí asọ̀láṣẹ̀ náà máa bá wọn ara ilé alábi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa ṣe ẹjọ́ ìgbéǹde àìsíyàmà lẹ́yìn náà a ti gbogbo ìkàlẹ̀ a ti àwọn àjàmá ahlu sunnah wal jama'a àwọn coach eh, ahlu sunnah wal jama'a foot year brothers ahlu èyí ò lẹ́yìn bẹ́ẹ̀ tàbàtà àbí tọ̀ àti ogun àwọn ọmọ ìyá wa nínú ọjà ọjà ìmọ̀ta náà kú. ìfẹ́ dàpọ̀ àbí. ìfẹ́ dàpọ̀ ìlú ìmọ̀ta ìfẹ́ dàpọ̀ máa tẹ̀. àwọn màmá náà láwọn ń dáhùn o. aláwọ̀ náà láwọn ń dáhùn àti ìwé ìyá wa o ẹ̀yìn ìyá wa ní ìfẹ́ dàpọ̀ máa tẹ̀. níbi ìmọ̀ta ìfowó ọlọ́mọṣẹ́ àṣàlẹ́kọ̀ọ́ dáadáa ẹ̀yin ọmọ ya wa àmìsọ̀nà ní ó ṣe pé tí kálukú bá wá síbí bá a ti rẹ́ rí one naira two naira àá jẹ àámu olọ̀pọ̀lọpọ̀ wá bá wa. tó lábẹ́ afẹ́ ti mu tàbí wọ́n aráyè pé ká tún máa gbéṣẹ́ ọlọ́run kalẹ̀ báyìí ọ̀la ìgbìyànjú ni ọlọ́run mọ́ṣáà sọ kálukú lẹ́sàn lórí gbogbo tó ní kálukú fi ń dá sí gbogbo wa òde fi kankan náà dá sí ẹni tí ó fowó dá sí ó mọ bẹnu wa ẹni tí ó fi akíkanjú dá sí ó mọ bẹnu wa ẹni tí ó fi ìmọ̀nà dá sí ó mọ bẹnu wa kódà ẹni tí ó fi kó bá wa ru sí ẹ̀ dá sí òun náà dá sí náà nù ẹni tó sì dípò náà wá fi jòkó yé àwọn tó pè jòkó sí ipò náà dá sí náà gbogbo apátá tàbí ọmọdé ọjà bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àtàwọn ilé ìtàn olóorí náà.

ọ̀la àlùkòrò ajé òṣàkan ní jẹ́bẹ̀ ẹ̀tọ́lọ̀ bá ti wá ń ta ọjà wa ẹ̀dàkùn jí láàbà dédé ẹ̀ẹ́lọ́dàkùn mọ́jà dé mọ́ lọ́dọ́ ju wa o àmọ́ kọ́lọ̀ mọ́jà bá wa ta ti wa kọ́lọ̀ bá wa ta ọjà wa kọ́lọ̀ bá wa fi èrè sí ọjà wa ẹ̀ẹ́ torí pé ńgbà àti gbogbo àwọn olùmọ̀ nǹkan kan nínú gbogbo wọn tálà wá mọ̀jọ̀mọ́ ọlọ́run mọ́ta àbá gbogbo ara ọjà àtọ́jà wọn àwọn àlùfáà àwọn àtọ́jà ní ètò lẹ́ẹ̀kan wọ́n wá kí àwọn bàbá lọ́jà àbí àti àwọn ìyá lọ́jà èyí tó wá parí lẹ́yìn àwọn tó wá láwọn kí àwọn kan àwọn ọmọ ọjà àwọn owó nìyí gbogbo ẹjẹ́ àwọn ya wa ní ìyá lọ́jà àbá lọ́jà àti ìyá lọ́jà ọ̀rọ̀ tí ó dàrú wọn alẹ́kùn iman sunna ọlọ́mọdà bá wa sí fún bàbá lọ́jà àti ìyá lọ́jà gbogbo àwọn ọmọjà náà ọlọ́wà sí dáadáa ìbò wa ẹ wá ní àmọ́ gbogbo yìí àwọn onítẹ̀mú àwọn oní indomie gbogbo yẹn ló bàtà ẹ̀dùn àwọn ọ̀nà ọlọ́mọdé àbá àbàlùbáríkà torí lọ́dún kan tá a wá sí oníbàtà inú ibi tá a ti ṣe ń jọ náà mo oníbàtà tó ń lọ lọ́dún ìgbà ẹ̀ fún gánjọ́ náà àtúbàtà ní ìlú ìjọ ẹ̀ ọlọ́mọdé àbá àbàlùbáríkà ọlọ́mọdé kò rí nítorí àwa gbéyẹ̀wò lọ́rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ iman tẹ́rí inú ibi tó yẹ láti máa gbé ọ̀rọ̀ ìgbàgbọ́ yẹ̀wò dáadáa inú ọjà mi inú bọ́lá péjọ náà ìlú ọjà rẹ̀. torípa nígbà Muhammad sallallahu alaihi wasallam anábìjá mọ̀ pé ṣèǹtàn ó kanlẹ̀ kanlẹ̀ bí àga ó wá jòkó sínú bó ìlú ọjà. ṣèṣe ìtọ́nù rẹ̀ bí ìpinnu ọjà ló wọ́n mọ̀ gbà máa fi mú àwọn èèyàn. wàláì bàbá ti wòran àwọn tajàtajà lóòótọ́ nínú ọgọ́rọ̀ tajàtajà.

inú ọ̀nà tó àwọn èèyàn máa ń yára pàtàkì jọ àwọn ẹ̀yà wa lóbìnrin tó ń bẹnu ọjà tí wọ́n fi máa ń yára ṣẹbọ tó ń lọ ọ̀nà mẹ́ta ni ọ̀nà àkọ́kọ́ gómìnrin ò bá tètè fọ́ọ̀lù níbi ọ̀rọ̀ ọlọ́kọ dé ọkọ mi ò fẹ́ràn mi ọkọ mi fẹ́ fẹ́yàwó kejì ọkọ mi ò wọ́dọ̀ mi mọ́ ọkọ mi ò sí mi láti wù obìnrin a máa torí ẹ̀ kò dúbọlé wọ́n á sì máa torí ẹ̀ sìn. ìrà táwọn obìnrin tí wọ́n ti máa ń sábà kọjá àná ọlọ́run ó náà ní bọ́rọ̀ bá dọ̀rọ̀ ọlọ́mọdé ọmọ mi mo fẹ́ kó rí báyìí mo fẹ́ kọ́ ọmọ mi dà báyìí mo fẹ́ kọ́ ọmọ mi jẹ́ báyìí torí kọ́ ọmọ mi ó jẹ́ báyìí kò sí sẹ́nu bí ò lè dà. tẹ́wájú ọ̀nà ilé ẹ̀kẹ́ẹ̀ta òkú ẹ̀yìn ya wa tẹ́ ń bẹnu ọjà ẹ̀yìn lọ̀rọ̀ yìí kan owó. bóbìnrin bá débi agbọ́dà kalẹ̀ afẹ́ tá kò sí tóbìnrin ní òdìdánwò. lọ́sẹ̀ ń fún yín ní ìjọ́ mọ̀ wọ́n

ẹ̀yin ọmọ ọjà ọmọ ọjà lọ́nà ọmọ ọjà ẹ̀yin ọmọ ọjà ẹ mọ́ bá bí àlẹ́ ìmọ̀ bá ẹlòmíì ọkà bàbà olùwọ́ wọ́lẹ̀ lọ ẹlòmíì àkàrà ilépo pẹ̀lú parí jẹjẹ sí bí bá ti ra àkàrà ilépo àkàrà ilépo tó bá wá rà ibẹ̀ ni ó wà wúṣẹ́ wúṣẹ́ wúṣẹ́ ìgbà náà ló ṣẹ̀lú iṣẹ́ ó yẹ sílẹ̀ yóò wá ní wọ mọ́tò láti jọra bá bí àyíkọ̀ wá gbogbo mọ́ta ẹ alábòkútọ̀ bá kọ́kọ́ ní ojú ọgbẹ́ àkàrí nípo fún ẹ̀yìn ọmọ ọjà ẹ̀ eh, ibi àṣetáàlì nígbà wọlé táwọn tó ń tàbí ọ̀rọ̀ ìdí nìyẹn la fi ní ààyè tá a ti bùkátà sí ká máa sọ̀rọ̀ gbàgbọ́ ọ̀kan nú ẹ̀ nínú kíni ìwọ̀n ọjà ẹ̀yìn bàbá wa bàbá ọjà àti ìyá wa ìyá ọjà àti gbogbo àwa ọmọ ọmọ ọjà ọjà awúláwà yìí ìfẹ́ dàpọ̀ ìfẹ́ gbàdúgbò ọjà yìí ọjà ìfẹ́ dàpọ̀. àwọn jama alùsùn wà jama àti wọn fẹ́ bẹ́ẹ̀ àwọn ni wọ́n á ní ká wá bá gbogbo ọmọ ọjà sọ̀rọ̀ lápapọ̀ tàbílẹ̀ òkú ọ̀rọ̀ yìí pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run gbogbo wa náà ní òfin láǹfààní àkọ́kọ́ kí gbogbo ọmọ ọjà ọlọ́mọ sí nìkan o tẹ́rí ọjà wa tá a gbé kalẹ̀ táǹtà ẹnìkan ò lè bá wa tà á àfi tá òkú àwa tá ń tajà ẹja mọ torí yìí ẹnìkan ò lè bá wa tà á àfi tá ní ọ̀wọ́ ẹ̀yin ará ọjà ìfẹ́dàpọ̀ ẹtún wa lọ́ọ̀rẹ́ mọ kí nìkan pé ibi ìgbàgbọ́ wa gbọdọ̀ dòkó sí dáadáa tí ẹ̀rọ jà tọ́nà ń bá láwa láàtà fún kọ́sítọ́mà kan onídìí à ń tàbí o onídìí à ń fògùn wo. ọjà tọ́lọ̀ bá láwà látàá bẹ́ni ní bá ti wọ́n ọjà yí láti fi ọjà fẹ́ dàpọ̀ ti bẹ̀rẹ̀ bí bá ìdé sọ́ọ̀bù wa kò sí ìrajà ó ti máa rí olú ọjà yẹn látẹ̀yìn látẹ̀yìn látẹ̀yìn kódà kó tún máa rí ní tówó rẹ̀ dínkù tówó rẹ̀ dínkù tó bá dé wá nú ọjà tiwa tí ó fi rọjà lọ́wọ́ wà ní ẹ̀yin ara lọ ọjà fẹ́ ọjà tí èèbá tó wá ṣe ti wá èsì wá tàṣítà bá a ṣe. láti fi mú orí kọ́sọ́mà yẹn wálẹ̀ wàlúwà ìka dín gbogbo owó ká ṣe gbogbo òògùn ká ṣe gbogbo èkìtì ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ní lè lọ́wọ́ nínú ọjà lẹ́sìn máa rí ti owó tí wọ́n mọ̀ ju kí nìkan sínú ti owó inú ọjà ń bì lẹ́sìn máa ráwọn ẹ̀yà wá nínú ọjà ni wọ́n ti máa ní ìgbànú yẹ́mọ̀ ìgbànú ẹlẹ́mọ̀ kémi náà ọmọ ìyá lọ́jà nìbí náà wọ́n ìgbànú ni tá máa ń ṣe bí ìbàjẹ́ báyìí táwọn ìyá wa máa ń sábà ṣe ìmọ̀ra ibẹ̀ náà máa ń pa owó ọjà bẹ́ẹ̀ ni àyúrẹ̀ bọ́ bẹ́ẹ̀ bá dénú ìgbànú ẹlòmíì ẹ̀dùn wá bá tọ́bá ní kí ló dé yóò lówó kan bẹ owó tàbí ma ń kó gbogbo owó ànábọ̀ pẹ́sọ̀ tí wọ́n bá ná ànábọ̀ fóun tó wò ní báyìí lè ti wọnú ìgbà náà tó sì ti parí jẹ́ síbẹ̀ wọ́n lè rí ànábọ̀ ná fún òun èyí tẹ́bí ń so òun dúdú tẹ́yẹ so òun dúdú ọ̀gá agbára ànábọ̀ tá ànábọ̀ òfin lè fi jẹ́ fún èèyàn wà láì mẹ́nu àlùkò ààrẹ ibẹ̀ níbi ká nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ẹni tí o bá ti jẹ bi kò lè gbé ní lè tí wọn náà bá ti lè ọjà rẹ tọ́ọ̀ bá ti máa jàǹbá níbi ọjà tí wọn náà ń fọ́ka rẹ balẹ̀ lè fún ti jẹ́. má bá ń èèyàn tó bá déwájú tiẹ̀ ìmọ̀ pòṣe pé ìnáfẹ́lẹ́ ìjà rẹ tàbí torí ànábọ̀ jẹ ìwó kàndán owó ni kò ní pọ̀ sọ́dọ̀ rẹ̀ mọ́ torí wọnú owó jẹ bá ìwó tó lọ rẹ̀ nírajà ní ó parí òun kò lè rí nínú owó jẹ àmọ́gọ́rọ̀ tajà tajà ẹni ojú ọ̀tọ̀ náà tanyanya òkèrè pẹ̀sìlẹ̀ àwájú ọ̀rọ̀ ní ọ̀ gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ sí ọ̀la àrùn ìyẹ̀ta ọlọ́run tí àjọ òjò ní sọ fún ọ̀rọ̀ olúwa ní alẹ́bíyà ààmàmì wàlámìyàn bí tún ìmá náà mìdún ọ̀nà ìkàláhùn àmúrú wàhó mọ̀rùtàdù ọlọ́ni alẹ́bíyà ààmàmì ọlọ́ni jẹ́ ara wọn tí wọ́n bá nígbàgbọ́ dáadáa tó sì lọ́lọ́wọ́ bá gbọ́ mọ́tíwá nígbàgbọ́ yìí wàlámìyàn bí tún ìmá náà mìdún ọlá nígbàgbọ́ wọn wọ́n jẹ́ dúró tányányán wọ́n a máa gbára lẹ́ni ọlọ́run kan tún máa wo nǹkan mi wọ́n a máa gbára lẹ́ni ọlọ́run ọba kan tún máa gbára lẹ́yìn nǹkan mi ọlọ́run nínú wọn ò láàkíkà láwùmọ̀ àwọn ni wọ́n mọ̀ ní fọkànbalẹ̀ tí a rí bá bá pàṣẹ báyìí ọkàn wò balẹ̀ pé sọ́jà ilé yìí ọlọ́run ta ìlú kọ́ aláyọ̀ ọlọ́run sì máa ta àmọ́ tẹ́lí bí àwọn èèyàn ti nígbàgbọ́ sí ẹni tí ó takò ọpọlọ wọ́n sì mú kó wa lọ ní ọjà ló lọ ti lọ pàṣẹ ń tasí àbí òun máa ń tasí rí ìgbẹ́mú lọ òun máa rí ìgbẹ́mú lọ ẹ wo bá ti wá ń tajà pẹ̀lú ẹnì kó kàn dé mi yóò wá fún wa òrùka òrùka àtajà yóò tún máa òrùka àtajà ní bọ́ ọba ilé ti wọ́ sọ́wọ́ rẹ̀ ọjà yóò máa yóò máa tà ó ọjà ní lọ́dọ̀ ẹ̀ náà àbí ìṣọ́jà tí gbọ́n ọjà ní lọ́dọ̀ tiẹ̀ náà bá pọ́jà náà òwò òka nì sọ́wọ́ kó lè máa fi ta ọjà

ẹwà dúró bìlíìsì tó gùn ó wá rí rìnrìnrìn ó wá dénú bí tán wá ń pariwo pé ìwọ kan kò ka ìṣọwọ́ ni o ọjà rí ó mọ̀ tà á bẹ́ẹ̀ ló ká ní ṣiṣẹ́ tó nìwọ òdúró lóṣogbo ẹ̀sán jẹ́ níyìn àmọ́tẹ̀rẹ́ ní bá nígbàgbọ́ olúwa ní alàzíìnà àmànù ọlọ́mìtẹ̀rẹ́ àwọn tán bá nígbàgbọ́ wà lámìyàn bí ṣù kí ìmáà náà hó lè zóòlù náà wá dáàbò sí papọ̀ mọ́gbàgbọ́ rẹ̀ àbòsí òsì ni pé wọ́n á rí nǹkan míì lẹ́yìn tó lè ṣe mọ́ àbídání Allah ẹ̀yìnjọmọ́ mi tẹ́lú ibi tí gbàgbọ́ wà gẹ́gẹ́ ni pé ká mọ̀ pé gbogbo nǹkan pátá kò sí ẹni tó lè ṣe àbídání ìgbàgbọ́ nù ṣẹ́wárí kò sẹ́ni tó lè ṣe ohun gbogbo ìgbésí ayé làwà pẹ̀lú lórí sámà tó dúró yìí ta ló lè ṣe ìjọ ti ṣe ìjẹ́ nìkan kún lọ́wọ́ kó lè máa dúró rí òun àti tánájọ ń ṣe sí ìjẹ́ lórí sánmà o nìkan ni tẹ́lifà tí wàá wo sánmà ẹja fún nínú iṣẹ́ ìyanu tí ń bẹ lára sánmà tó wà bó ti wáyé tí ò ya lùbá lórí ṣùgbọ́nàlá tẹ́lí sánmà sáwọn èyí sánmà jìnà ó sánmà tẹ́jìnà pé jọ̀wọ́n ó jìnà ó ẹ òjò ń rọ̀ òjò ń rọ̀ tẹ́ríbi tó jò tí ń rọ̀ wá sílé ayé lo ló wà ìgbọ́nà ló wà jẹ̀mọ́ tó síbì ló wà bẹ́bá rẹ̀ ní bá tíráàbù tó jẹ́ ìrìnàjò tó wá lóògbò pléèlì lọ ó tó bá lẹ́bá yóò wá mọ rí ẹ̀sùn sújò ní ìsàlẹ̀ pé ẹ̀sùn sújò tí ó rọ gan ayẹ́pẹ́bi tó dùn sí rọ̀ agbègbè méjì sánmà sí ilẹ̀ ní táǹparí iṣẹ́ rẹ̀ jọmọ́ ẹlẹ́kùn adúrú iṣẹ́ tó wá lágbára tó bá yẹn tọ́lọ̀ ń bá wálé áńdù ẹ̀ fún rẹ̀ lóhun nìkan ìwọ́ wá kó lómi kalẹ̀ ọlọ́run tà á kò wá tọ́lọ̀ wọn bá tà èyí lẹ kó bàtà kalẹ̀ ní bàtà lè ń tà ọlọ́run wá nílé ta bàtà sí fún yín ọba tó lè ṣe atẹ́kùn ti ń fẹ́ ìtorí ta ti ń fẹ́ na náà ni ó mìínú ni torí ta ó wà torí ni bá wá gbogbo nǹkan torí ó wá rí pé káta bàtà káta indomie káta tẹ̀mó káta rẹ̀sì kọ́lọ̀ wá mọ̀ pé yóò jẹ́ kèwé kọ́lọ̀ wá mọ̀ pé òní ó jẹ́ kí gbèsè ayé ó dùn kéyìn ọlọ́wọ́ bó wà yóò jẹ́ nira bá ẹ̀ka kan nígbàgbọ́ sí kádẹ̀rọ ìpọ̀ kan wá balẹ̀ àmọ́ kí ni wọ́n ràn ìgbàgbọ́ wa lọ́wọ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí ó ràn ìgbàgbọ́ wa lọ́wọ́ ilé ìkálukú máa ń kílèmù fóun lè ní àmọ́ àlè dáyáyá ni olúwa ń bẹ ọlọ́run ọba ń bẹ bíbẹ rẹ̀ ò jẹ́ kí n ṣe bíbẹ ó kàn wà ń bẹ bíbẹ tó ní impact tó ní gbogbo nǹkan tí èèyàn máa ń ní nínú gbogbo ìgbésí ayé wa kémi àti ọkọ níra wa pé bí mo ti dúró yìí látòkè délẹ̀ ìdúró mi yìí kò ṣẹ̀yìn ọlọ́run sẹ́yìn náà gbà lẹ́yìn náà gbà lẹ́yìn. tí gbogbo aná gbà bẹ́ẹ̀ ẹ́ gbogbo iduro ọ̀já bá gbà pé ìdúró wà yìí ìsọ̀rọ̀ wà wa ilé wa tá ń sùn ọjà wa tá ń tà kò ṣẹyìn tá ní jọmọ́ níjọ abá ti ní irú gbàgbọ́ ìlú wa fi yẹ ẹ̀ ó dẹ̀ yẹ kí ọkàn wa kó balẹ̀ àmọ́ ọkàn máa lọ́bí ìbalẹ̀ fà á ní tó fà á ni agbàkọ́nà wọn ọba ń bẹ ni àgbàkọ́ba tó ń ṣiṣẹ́ ni agbàkọ́nà wọn ọba ń bẹ ni àgbé agbára síbi tó yẹ ká gbé sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ máa pè jù wá ẹni tó fẹ́ tajà nìkan ẹ̀yẹ kò ní pẹ́ sàn lọ́wọ́ ẹ̀ tó bá lọ ọ̀dọ̀ àwọn ọlọ́sẹ̀ ìtajà fẹ́ pẹ́ máa ń sọ̀tẹ̀ ẹ̀ka fún wọn wọ́n lọ tẹ ọ̀sẹ̀ ìtajà àwọn àfọ̀jára bí wọ́n ń ṣe àwọn babaláwo máa ń ṣe àwọn pásítọ̀ náà máa ń ṣe àwọn wòlíì èké náà máa ń ṣe àwọn mọ̀kátámù náà máa ń ṣe eléyìí ájò ìtajà. tó bá gbé ájò nìdé ẹ̀yin wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà pé ájò tó gbélé tẹ̀lé ká fún ọ ní gbólóhùn kan látọ̀dọ̀ ọlọ́run bá àrùn ọ̀tà tádẹ́gbà Muhammad ẹni bá bẹ́ jáde nílé gbogbo tá a bá lọ ẹni lọ́nu ọjà ni o ẹni lọ́nu iṣẹ́ ni ẹni lọ sọ́fíìsì ni o kó náà jẹ́ bismillah tawakkaltu ala Allah wàlà hawla wàlà quwwata illa billah táwọn túbọ̀ rẹ̀ bismillah ó kọ́ náà mo ti jáde láyé tawakkaltu ala Allah bí mo ṣe wá lọ yìí mo gbára lé ọlọ́run ọba lórí ọjà mi fún lẹ́tà mo gbára lé ọlọ́run ọba lórí ọjà tí mo fẹ́ lọ rà mo gbára lé ọlọ́run ọba lórí iṣẹ́ tí màá ṣe ní ọ́fíìsì mo gbára lé ọlọ́run ọba lórí iṣẹ́ tí mo fẹ́ lọ rí kọ́ ní skul mo gbára lé ọlọ́run ọba lórí iṣẹ́ tí mo fẹ́ lọ rí kọ́ àwọn ọmọ ní skul wàlà haúlà kò sí ọgbọ́n àrékérekè àbí èdè kan wàlà kúwà kò sí sí agbára kan tí mo lè lò ìlà bìlà àti pẹ̀lú dání ẹwọ gbọ́dọ̀ yìí ẹwà sọ bẹ́ẹ̀ ni tó fẹ́ wẹ ọṣẹ ìtajà ike gbà ọṣẹ ìtajà ní o gbọ́dọ̀ yìí rèé o èwo ló pìfẹ́ nù méjèèjì ẹ̀dá kò dàmọ́ ẹ̀ ń bá nígbàgbọ́sọ́ lọ́run

kódà nínú ọ̀rọ̀ àgbẹ̀wò Muhammad pé man lam yas'alillah yaghdab alayhi ẹni bá ń gbélé ayé yìí ọlọ́run wá retí pé ìwọ náà jẹ́ rẹ̀ ọ tọrọ ọlọ́run rí ọlọ́run bó bí ọlọ́run ọ anábì ní ká gbára lé ọlọ́run amẹ́bí ọ̀gọ̀rọ̀ àwọn ọlọ́sẹ̀ ìtajà ẹ bá sọ pé tó lò dá anábì ní awí yìí ẹni pé tó sọ ni pé à ẹ wò ó tẹ́lí ọṣẹ yẹn àbàyíwẹ́ ni òun à ní má ti di ọṣẹ yẹn báyìí lásán inú mi á dùn ni òun àwọn olúmi á dùn wá lé ní àdídí má dọjà tẹ bá sọ pé àbọ̀ nínú gbólóhùn yìí wọ́n ní tàwákálùtù àìlẹ́mùwà bí mo gbọ́ ọ̀rọ̀ yóò ní ẹbí tàwákálùtù lẹ́ẹ̀ alọ́sẹ̀ yìí ó ṣe kí ni ó dáhùn tẹwàá wa náà bá lọ ṣoṣo náà bá tó wá láti ojú kan a máa ń tàwọn àwàdà káwàdà kan ẹja lọ rí yí padà o ẹlòmíì tọ́tọ́ náà bá ní fóun ló ń tajà tẹmọ tí ó máa wú á irú ọṣẹ wo mo fi wẹ̀ ní òní. ìyàpá àwàdà làwọn là ń ṣe ń sọ àwa náà ìlú orí ìhun ti wọ́n lórí wa ní pé àtọ́sẹ̀ lèyàn máa ń wẹ̀ níbi máa ń ta wàràwàrà tó irú àwọn àwàdà yẹn yí padà náà bá tajà wá rí ọjà tàkọjá ń tó ẹgbẹ́ má sọ pé wọ́n ọ̀sẹ̀ wo lọ wẹ̀ mọ́ ọmọ ìwọ́n náà ah, ah, àánú ọlọ́run mà bá mi púpọ̀ lẹ́nu àbá àánú ló bá ọjà mọ́ ìwọ̀n náà ni àwa gbé e sórí ọ̀sẹ̀ ìtajà agbé e sórí òkà àtajà agbé e sórí àjùmọ́lẹ̀ mo mẹ́rù ọlọ́wọ́ ọba kan níbi dáadáa ni wọ́n mọ́tò náà máa ń tà làwọn àgbà yìí bá sọ fún ọ pé ọjà yóò ní wọn ta o àti káwọn ti jẹ́ ọlọ́run ọ̀pá àbádà orí gbogbo sọ́ọ̀gbọ̀n gbogbo orígun tó wà mẹ́ẹ̀ náà rí nǹkan mọ́ gbogbo orígun tó wà mẹ́ẹ̀ nìkan bá wá gbé ọ̀sẹ̀ ìtajà kan wá fún wọn bí ọ̀sẹ̀ ìlọ́nu ayé sì ni lọ́jà àwọn àgbà ni. torí kó lè tó bàbá yìí lójú ó wá lọ rèé wá ata gbogbo ó bá lọ papọ̀ mọ́ṣẹ́. pàṣẹ bá ti ń wẹ̀ yóò mọ̀ tayé o àmọ́ bí ti ń tayé tóun àwọn ọ̀tá tán yìí fẹ́ kọjá yóò ta àwọn ní ta àtàṣí wọn dànù kúrò ní àwọn àbá bàbá wa yìí náà bá fi ọjọ́ rẹ̀ níbi tàbí bá bẹ̀rẹ̀ àbá títà kọjá kó táwọn lára nìkan o àbá ní bá ń ta bàbá níbi kìrítà wí náà rẹ̀ à táwọn ọ̀tágbó abẹ́rẹ́ àyí náà yìí ọlọ́mọ ń pàdánwò kàn wá ọlọ́mọ ń pa wá láwọn aládánwò lọ́wọ́ ẹni tó ní bàbá yìí wá gbọ́ tàwọn kéjì yìí wọ́n wá gbọ́ súnmọ̀ yìí tọ́rọ̀ ọlọ́mọ bá wá yé wọn gbogbo tán kó sínú orígun mẹ́rẹ̀ nǹkan ojú gbogbo ẹ̀dá bàbá ni wọ́n ń kọ̀ báwọn ní ṣe ṣe à ìjọba táwọn ti wá ń rọ́pọ̀ ọ̀sán mọ́tò díẹ̀ ṣe ń tà ní ṣe ń jẹ́wàá o bọ́lọ̀ ń wá rí ní gbàdúrà lẹ́yìn bí àwọn kan ta ọkọ̀ bọ́lọ̀ wọn bá ti dáwọn ọ̀tá náà kí nǹkan tó ń àwọn ti gbé bí ìwọlé àwọn ti ní kan lọ rí ṣe ní airport gbogbo ẹ̀yìn ìyá wa yìí bàbá wa nínú ọjà ìfẹ́dàpọ̀ ẹ jẹ́ lọ rèé ní ìgbàgbọ́ sí Allah ìgbàgbọ́ wa yóò ta ọjà wa wàlá ọjà wọ́n tà ẹlòmí ìgbà pé èèyàn ò lè méèkì ẹ̀ nínú ọjà sí yóò wá máa lọ kojú wọn lé kojú ló máa lọ bá gbogbo yìí ó náà lè máa gbọ́ báyìí o yóò wá máa àwọn ẹ̀ wá wo dára fi polówó bẹ̀ fún ọ. ìmájà tí wọ́n ba tiẹ̀ jẹ́ ojúbọlé o. ẹ̀yin àwọn ẹja tó fún wa a lè fa kí n jẹ ẹ mẹ́ta wà ní kẹwàá gbára lé mi ta ni jọmọ ọmọ ẹ̀ta ní ẹwà gbára lé ti gbogbo jẹ́ ìgbára nínú ẹ̀ta ní ẹwà gbára lé ẹ̀yìn tẹ́gbà pẹ́ ní ẹyìn ọwọ́ rẹ̀ ló wà ẹ̀ta pé jẹ̀mú yẹn wọ̀ rẹ̀ ló wà sọ́mọ̀ yẹ́rà kù sọ́mọ̀ yìí nìsí bọ́lá ọba kan sí yíbáwọn ìbámu parọ́ sara wọn pé kò sí ti ń bọ̀ lókè yìí Ah, ẹgbẹ̀rún kan bẹ lókè sí lóògbà oòrùn ẹyọ kan lásán bó bá ilé wálẹ̀ kó tó délé ilẹ̀ ti gbẹ ilẹ̀ ti parẹ́ ilẹ̀ ti orún ilẹ̀ ti tàní oòrùn ọgbọ́dọ̀ débi tí ó dò wà lóòdò tí mọ́rọ̀ wá sánmọ̀ bóòrùn bá ilé dédédé bẹ̀rẹ̀ ní àti yóò tẹ̀lé lórí wa ọba tó wá lè kọ̀ǹtó gbogbo orú nǹkan báyìí ó wá kú tẹ̀ gbára lé níbi bisikíìtì tẹ̀ ń tà níbi ìtẹ̀mó tẹ̀ ń tà níbi tẹ̀kẹ̀wé tẹ̀ ń tà ó wá di bọ́lọ̀ wọn ọba òjò ṣe é mọ́ àwọn aṣọ ọlọ́run ọba dá láyé mọ́ ṣe. ìtumọ̀ rẹ̀ ló gbogbo ẹni tí ò bá mọ̀ tó máa ń rò pé àti kó òun dọ́gbọ́n sí kí nìkan nìkan ni lọ́sọ̀ ọ̀hún sọ bọ́ọ̀lọ̀ ni pé nígbà ọlọ́run ò tó ṣe nítorí ẹ̀ náà mo ṣe kojú wọlé láti ní àkọ́kọ́ sí ìgbàgbọ́ wa ń sì ní pé ká kọ́kọ́ ní àyè ìmánu ìwòjú ìbìlá ìmánan jàzìmà. Tẹ́mọ̀ pé ọ̀gọ̀rọ̀ wa nísìn, tá a bá ń lọ lé báyìí, lẹ́yìn àánú ọlọ́wà ti kádà lọ́lọ́run. Ó ṣúọ̀ fún wa pé tá a bá dó di bíríjì, àárí mọ́tò tí gbé wa délé, àdúgbò ṣúọ̀ fún wa òjòmó ògbọ́ o tó sú ọ̀fún wa bẹ́ẹ̀ ìjẹ́ká tó kú òun ọjà yìí ṣá ní láti jẹ́ sí bàbá kan bá wa ṣáájò kan wípé àfẹ́lápẹ́ bá ń ṣáájò kí lè rí mọ́tò tí bá ti dé ìdúmọ̀ta ṣé amọ́ṣe wájú bẹ́ẹ̀ àwọn ṣàmọ́ṣe wájú a ti kọ̀kúrú wípé àtiwá dé mọ́tò dáà ní wọn lọ́ọ̀rì bàtẹ́ òpá àfà ìdẹ́gbùmọ́ta láì rí mọ́tò ọlọ́run ọba tẹ́lẹ́gbẹ́ iṣu ọ̀fún wa pé àbà ìjẹ́júmọ̀ tàlẹ́ ìrí mọ́tò bẹ́ẹ̀ ló yẹ ká gbà pé àfàì pé ọlọ́run ọba wa ni ò dáhùn àfàì gbẹ́ra lé ọlọ́run ọba wa ni ò dúró tì wá àfàì mú ọlọ́run ọba wa lónìṣọ́ ni òníṣọ́ wa. àfọ́ta mú olórùsọ ni ta mú olólùbàlà ni ta mú olólùbàlà lé ni èyí tá a ti mú bẹ́ẹ̀ nǹkan lé ìlú kálukú wá ń ṣe ọlọ́dàkùnmọ́ da ikọ́ ọlọ́run kò ṣe àlékún ní máa ń lùfẹ́ ní kankan wa. àti ìmáàlù òun ìlú ìgbéra lẹ́yìn eléyìí ìgbàgbọ́ wa sọ́nà ọgbọ̀rọ̀ wa pé lórí kan ká gbà pé ohun ọlọ́run ọba ò bá fún ọ báyìí ọ̀ọ́ni ìgbọ̀gbọ̀ bá ìtọ́lọ́wọ́ ọba ò bá pè ní tiẹ̀ òun lè rí bá. ọjà tọ́lọ̀ ń bá lóòdì ríta òòdì ìta nídàkejì náà ọjà bá wá lóòdì ríta gbogbo ayé ò bá wá dúró pé ìwọ kọ́ lọ ọ̀tà pàlọ́ wọn náà lọ́dún ìta. máa lọ ó ní wá àlà lọ́rẹ̀ mọ̀ ìwọ mọ̀ ẹ̀ anna ma asọ́ọ́bá lam yakun wa ma akhta'ak lam yakun liyusira anábìnrin lọ mọ̀ pé èyí ó bá jẹ́ tiẹ̀ kò sí o olè fọ́ dárò ìṣọ́gbọ́n tó fẹ́ dárò tí kò bá sì ní jẹ́ tí ẹ kò sí bó bá jẹ dùn tó kò lè wá sọ́dọ̀ rẹ̀ o níbi ìtàn anábìnà òtítọ́mà àti ẹ̀yìn wọn jẹ́ ẹ̀yàn tàbí ṣe tí gbogbo èèyàn ayé bá kójú àtàlùjẹ̀ ló ayé àwọn ní àkójọ o fi ṣe a fẹ́ ṣe àǹfààní kan fún lágbájá ọmọ lágbájá ànábì ní lámúyáwó fàáwùkà ìlà àdìṣe ẹ̀yìn ọ̀dìkàdàbà ọ̀hùnmáhùn. bí bá ṣe pọ̀ tó yẹ àǹfààní tó bá rò páwọn bẹ́ẹ̀ ṣe yẹ wọ́n lè ráǹfààní kan kan ṣe àbíjọ́lọ̀ tó kọ́ mọ́ ìyí tá àbá kọ́ mọ́ ẹ̀wọ̀n lórí ṣe fún ẹ̀ ẹ̀tọ́ àwò àbẹ́bìnrin

لم يضروك إلا بشيء قد كتبه الله عليك kò sí nǹkan tó lè ṣe àfi nǹkan tó lọ ti kọ pé ó máa wà nílé ìṣẹ̀ àbẹ́bí wa ṣe bàálù ó mórí jù gbogbo ọ̀rọ̀ tó sọ yìí wá àbẹ́bí ní jù ní pé rúfin àti àfúlàm wọ̀jọ́ pọ́tí sọ̀rọ̀ gbogbo jáde lẹ́nu ayé yìí inú dákàdákà ọlọ́wọ́ ọba ń kọ gbogbo ẹ̀ sí eléyà ṣẹlẹ̀ ìjọba eléyà ṣẹlẹ̀ ẹwà ikú lẹ́jọ̀ náà ṣe lẹ́yìn tẹ̀bá ṣe lẹ́yìn gbogbo pé ẹgbẹ̀ ní ẹwà ṣe lẹ́jọ̀ náà wò pé a yóò wáyé kò ní wáyé kò sú ọ̀fẹ́ yín láti mẹ́kọ́ yóò wáyé torí ká ló ti bí aago mẹ́ta ọ̀sẹ̀ ní tí àwọn òjò kan tí máa ń rọ̀ ní bá rọ̀ èmi ò lè kú òun àrùn gbogbo wa ń tì máa wá ẹ̀yin kò sì tẹ́rú tí ó pàṣẹ sí àtọ̀ pa ẹgbẹ́ àṣọ àmọ́jáde dá ìṣó lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run wọn bá ti pàdé tó ti plan yẹn tó ti design yẹn tó ti sọ agogo mi ó dé ẹni tí ó kọ́kọ́ dé nu wa iye àwọn èèyàn tí màá ẹ wo àwọn èèyàn tá a lọ wálé mi gbogbo àwọn ọmọ tọ́lọ́tà tó tẹ̀lé mi wálé mi ife màá mọ̀ pé àwọn ọmọ tó tẹ̀lé mi rè táwọn tó mọ̀ pa owó lọ lé mi rè bóyá bí aago kan ọ̀sán la tó yanjú ẹ̀ bí aago mélòó aago kan ọ̀sán àwọn ẹ̀jẹ̀ mọ̀ pé òkè lágbájá ẹwà wo ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti wá lífì ó kọ gbogbo wọn pé ọmọ kan àbùrọ̀dá ọmọ kan kìnìkan ọmọ kan kìnìkan ọmọ kan kìnìkan pé àwọn tí wọ́n jọ lọ yóò déètì báyìí lẹ́ lọ aago báyìí lẹ́ kò lé njẹ́ ó tẹ̀lé lójú ọ̀nà rẹ̀ mọ́tò yóò ṣe báyìí mọ́tò yóò ní ṣe báyìí ibi tí a ti já sí rèé ibi tí a ti jí súrì rèé ibi tí a pa sí rèé táà bí ń bọ̀ àmọ́ bí a pa sí. ọlọ́run ti wá kọ gbogbo ẹ̀ kalẹ̀ kọ̀ọ̀tì ilẹ̀ ẹ̀

ẹ̀mọ́ wàwàláyì lẹ́rí ìlàhà ìlàhù iye lítà omi tẹ́ ma mú ti sàárì ọ̀lá ọlọ́dúnmọ́ òkèlè kádìrẹ̀ sí lẹ́jẹ̀ lálẹ́ iye tí bí tẹ́ ma jẹ́ nú ẹ̀ tí ó fi tán tẹ́ bá fún ọ́dà fún mi iye tí ó àdùnmọ́ ọlọ́run ẹ̀yin náà ṣe ń jẹ́ òjú mọ́ ó sì kọ́ àti ní àgbà àdúgbò pátábà ìtumọ̀ wà náà yẹn ni etí gbogbo èèyàn kóra wọn sọ pé internet ṣe rèé o àwọn ọkọ̀ sọ pé ẹ yìí ṣe bí ní débi tí wọ́n ti lè rí ẹja wọ ibùrọ̀ kan ọ̀rọ̀ wọn ń ja Cameroon ọ̀rọ̀ ẹ̀yìn tán lábẹ́ Cameroon sí gbogbo ìgbà ni ẹ̀wù tán Musa fìdáwò náà gbọ́ pé wọ́n bí ọmọ kan yóò gbà ọ láàrin wọ́n bí ọmọ kan yóò gbà ọ láàrin ọmọ tí wọ́n bí yóò ọmọ ọkùnrin lò ọmọ tí wọ́n bí tí wọ́n sì bí yóò inú mísírà iná ni wọ́n ti bí kí láwá ṣe àpọ̀ bá lè rọ́gbọ́n dá sí ọmọkùnrin kan fún ọmọ ẹ̀gbẹ́ kìlá ọ̀nà wa dábí ọgbọ́n ọ̀dà gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti ń bí ọ̀nà pa wọn ẹ máa ṣe kí ni òun wá ṣètò kan tó láwọn ọ̀sán fún mọ̀nà wípé bàbá kan ní ká máa pa wọ́n yìí káàkiri máa pa wọ́n ká máa pa wọ́n yìí tó bá yà kò ní sọ́kùnrin gbọ́n o ìwọ náà sì lè lùjọba kó mọ́ ìlú ọkùnrin àbí ọkùnrin yóò dé lùjìlá ọkùnrin yóò mọ̀ sí bá ọba nígbà a máa pa àwọn ọkùnrin lọ́dún kan a máa fi wọ́n lẹ̀ ní ọdún kan wọ́n ní ọdún tí òkè ń pa ọmọkùnrin lọ́bí Haruna ọmọ ìyá olùhùn sọ báyìí ẹ̀jẹ̀ lóbi ìtumọ̀ ń nínú ga pàdánù pọ̀wọ́ ọkùnrin wá survive ọ̀nà tó gbà survive yìí. tẹ́wárọ́ ọlọ́run ọlọ́run wa mọ̀ pé Musa tó fẹ́ kó wáyé ọdún tó ọmọ fọmọ láàjò wa ọdún ọmọ ń pààyàn gan-an láàjò wa. Ah, yóò wá wá lọ́dún o àmọ́ wọ́n

wàláwù ìwà àti òmìnira ọ̀nà níbi sọ pé alámúlò rọ bí wà ní ìdá ọ Musa àwọn abá àtọ ń kékeré kọ yìí ni tọ́lọ̀ ń fẹ́jẹ́ kó ó ẹ̀ owó lọ ní mánìjà rẹ ṣẹ́rí dáwọn ẹ̀yìn ìyá lọ́jà ìgbẹ́dàpọ̀ bẹ́ẹ̀ni ká pé ìyá

ẹjá mo ní ìmọ̀lì tó kì í koro Musa gbélé bìlá ọlọ́wọ́ tó yóò níjọ ìyá Musa tó ń ba mí jẹ́ lórí Musa ọmọ ìyọ́ náà wá ní ìdúró òbí náà ní àá ìwọ náà tó fẹ́ máa ba mí jẹ́ ní ẹ̀jẹ̀ ìdúró náà ló tọ́rọ̀ mọ̀ yìí à ń dá padà bọ̀ mọ̀ o àmọ́ ìwọ gan ọ́ tó gbowó lówó ọmọ rẹ̀ ìyá rẹ̀ tó wá ń gbowó pé ń fún ọmọ rẹ̀ tó bí ní kíni lọ́wọ́ tálú